olùkànmọ́kàn gbọ̀ngbọ̀ngbọ̀nmọ́kàn oníkèrè síkèrè onílẹ̀kùn sílẹ̀kùn bólógìrì bá jáwọ́ ní para lókè àjà ẹ̀yìn rẹ̀ ò ní kanlẹ̀ àwa tó ti dé o kọ́lọ́mọ bá mi kó sílẹ̀kùn ọjọ́ òní fún wa kókókó onílẹ̀kùn ẹ sílẹ̀kùn atúntidé atúntidé máa kó ètò yẹn jáde lónìí bẹ̀m̀bẹ̀ yẹkẹ ẹ ti mọ̀ pé bá a bá ti ń sọ wípé ojúmọ́ ire o ẹ sọ pé ojúmọ́ aláyọ̀ ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ ní òmò kálukú wa láṣẹ ọba mi aláwùrà bí a ò ní rí ń gbé sọnù bí èṣe bí ọmọ o kọ́lọ́wọ́ ọba mi ó ṣàánú wa kó fún gbogbo wa pátá lẹ́mìí gígùn àti àìkú baálẹ̀ ọrọ̀ ká lè jọ lulẹ̀ ayé òní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ìkẹta ọdún 2023 ìyẹn ọdún okòólélẹ́gbàá ó lé mẹ́ta bíi mẹ́ta mẹ́ta ni ìrí oníbẹ̀ta lọ́lọ́wọ́ bàbí ó ṣe fún wa bá a bá ṣe ń ṣílé láà máa ṣègbéyàwó láà máa ṣe ìkómọ eléyìí tó lálùbáríkà ẹni iṣẹ́ ẹni tí ò bá kú yóò dàgbà kọ́ lọ́ọ́ ṣàánú wa nǹkan ayọ̀ náà ni torí pé níwájú òkẹ́yìn ẹlẹ́yìn òṣìwájú kọ́lọ́wọ́ bàbí ó ṣàánú fún gbogbo wa láṣẹ Èdùmàrè bá a ṣe wá ń ṣe eléyìí lónìí wa ṣe bùgbé ajé máa wá mi bọ̀ o kí ni ire gbogbo máa wá mi bọ̀ torí mo nílò owó ire gbogbo máa wá mi bọ̀. Pasuma àkọlé máa wà lẹ́yìn kó máa ṣe gbágbágbá bí a máa rò ní àdúgbò máa bá ṣe lẹ́yìn. ó dáa ajé mo pè lónìí ajé kó wá jẹ mi àtẹ̀yìn níbikíbi tẹ̀ bá wà ajé mo lẹ kọlẹ̀kùn rẹ lónìí tètè má bọ̀ wá lọ́dẹ̀dẹ̀ tèmi ìwọ gangan mo pè ìwọ gangan mo nífẹ̀ẹ́ sí mo sì fẹ́ràn láàárọ̀ tòní ẹni gángan òun làjàjé ó láwọn ọmọ tó ń gbè lájé o ọlá ire tòun tà lékún ire gbogbo tòun tà láfíà kò mà jẹ́ tèmi àtàwọn tó ń wò wá nílé pátápátá nílẹ̀ ní nàìjíríà àti lókè òkun o ẹ káàárọ̀ ẹ kú òjúmọ́ ẹ kú òjúmọ́ mọ́ ẹ káàbọ̀ sórí ètò wa òjúmọ́ aláyọ̀ láti kání bàbá gbàgede ìmọ̀ tv sọ́ni sodiq abiodun bàbá yùnkẹ́yùnkẹ́yìn ssa òun náà rèé o mo balẹ̀ gùdẹ̀ ọkùnrin méje ọkùnrin méje hmm. ah, èyí tí <laughs> ọkùnrin méje ọlọ́run ṣe tó yẹ ọkùnrin méje ní. ó dá láàárọ̀ tòní ẹ ó gbádùn wa á ti wà lórí ètò wa Òjùmọ̀láyọ̀ ẹ káàbọ̀ mo ló kọ ṣe bọ́kùnrin méje ni wọ́n èmi ọkùnrin mẹ́sàn-án èmi ọkùnrin wà wà wówó egun méje ló ní egun rẹ̀ ògbó <laughs> ọkùnrin tí ò gbó ọkùnrin mẹ́sàn-án lè mi olóyè adéolú dámilọ́lá josephs apẹ́tẹ́ èdè alájìmẹ̀kà here lórí afẹ́fẹ́ yìí tí lọ mẹ́ka ẹ̀ ṣàánú mi ẹ̀ fi mẹ́ka tà lọ mo fẹ́ lọ mẹ́ka ẹ jẹ́ kí mi náà mi ìdí ẹ bá jẹ́ kí mo bá ṣe ń kírun mo fẹ́ dé mẹ́ka mm-hmm. bẹ́ẹ̀ ni mo fẹ́ kí sọ̀bùdù mo fẹ́ jẹ́ sọ̀búùdù. èkú ẹ̀ rèé o a ní kó máa bọ̀ ká fún ẹ lẹ́kṣọ̀ ká máa fún ẹ a máa ṣì wúra àgbà náà ṣé lẹ́kṣọ̀ ọkùnrin. a bẹ̀rẹ̀ látòrí ibi tí alifu ti bẹ̀rẹ̀ tá a fi tá a fi. àwọn alifábẹ́ẹ̀tì inú Kùránì sáré bá mi sọ. bọ̀bọ̀ tí bá sọ sọ tí bá bẹ̀ sí máa ka alifu bá a tá a sà ibi ọmọdé nìyẹn. ẹ táwọn mélòó. ọ̀ya ọ̀ya. mo ka Kùránì mo kà délẹ̀ mo tún wá kà tún mọ̀ sí. mo mọ̀ kó wàá mọ̀ wàá mọ̀ sàhìn dàhìn ayin gayin fa kọf kẹf lam. má kọ́ọ̀fù kọ́ọ̀fù kọ́ sílẹ̀ <laughs> ẹ̀yẹ ká tètè bọ́ sójú wọn aláyọ̀ láàárọ̀ yìí pẹ̀lú àwọn kókókó kókókó ìròyìn tó wà lọ́wọ́ wa ẹ ti mọ̀ wípé a kò mú kókó wá ni lórèfé kó tó di pé a máa lọ sóní kòókòdó àwọn ìròyìn yẹn lọ́nà kan òjọ̀kan o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní kété yìí ẹ láǹfààní láti máa tẹ̀lé wa ṣé gbà àkọ́kọ́ lẹ́yìn ṣe ń gbọ́ wa yìí tẹ́ ẹ kàn ṣeé ṣì dálù ẹ ní láti lọ tẹ subscribe bẹ́ẹ̀ bá ti tẹ̀ ó túmọ̀ sí pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí bá wa pinnu ẹ wà lọ síbẹ̀ ẹ rí nǹkan kan tó dàbí agogo ẹ̀bí ẹlúwagogo ẹlúwagogo kérésìmesì ò tí o kò tí ì dé ẹ máa lu agogo ẹ tẹ ẹ wá lọ tẹ họ́ọ̀lù ìsìláàmù tẹ bá tẹ̀yẹn ló túmọ̀ sí pé ẹ mọ̀ tẹ̀lé wa gbogbo àwọn ètò tá à ń mú wá síbí àgbọ̀sọgbánù ni àgbọ̀ṣe àhín àwọn ètò tẹ̀yìn ó mọ̀ gbọ́ tó yẹ pé níbi tó bá wà gan yóò mọ̀ dẹ́wọ̀ ẹ̀ṣẹ̀ ìpè ń èmi náà mo tó yìí lójú òpó àkọ́kọ́ èyí tí mo ti rí ròyìn eléyìí níbi tó ti ń sọ wípé ìjọba àpapọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n sì ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ṣàkátà pàrábà làgbà ń sí ibi tó bá ti yí láyé jù ó ti di kẹlẹ̀bẹ̀ ó ti di bàbá ṣé ò sí nǹkan kan o ọjọ́ kẹta oṣù ìkarùn-ún òun lábẹ̀rẹ̀ ètò ìkànìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ wọ ẹ má lọ sá sáwálé lásìkò yìí ò látòkè òkun bẹ́ẹ̀ bá ti sáwálé wọ́n bá ti lọ kà yín mọ́ wọn ẹ bá tún wá padà sọ̀rọ̀ ẹ lọ́ọ́ máa jẹ́ kí nàìjíríà wà overpopulated ẹdún ẹjẹ́ akáyọ̀ tán ó tó pé ẹ padà dé sórílẹ̀-èdè nàìjíríà ìròyìn yẹn ń lọ láàárọ̀ yìí ẹ gbọ́ lónìí ó dáa bọ́mọ bá dárò kàn tán ẹ kú mọ̀ wípé ilé ẹjọ́ òwú gangan ló tí wọn yóò gbà lọ àjọ INEC nílẹ̀ wa nàìjíríà wọ́n mà ti pé àwọn ti kó owó tòlótòló bílíọ̀nù mẹ́ta náírà sọ́tọ̀ o wọ́n pé àwọn ya ọ̀hún sọ́tọ̀ láti lọ sílé ẹjọ́ káwọn lè láǹfààní àti gbọ́ ìgbẹ́jọ́ lẹ́yìn ìgbà tó ti parí ìdìbò sípò ààrẹ tòun tàwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà kúlẹ̀kúlẹ̀ kí gangan lọ fẹ́ fowó ṣe kùndùnkùndùn ẹ̀ ń bọ̀ láàbò tòun ní ẹ̀ láǹfààní láti gbọ́ dáa gbogbo ọmọ ní jagun lójú ìyá ẹ̀ gbogbo èèyàn pátá ní ń pera ẹ̀ lólú ọmọ àwọn fijilanté mà tó ti ń bẹ aláṣẹ Muhammadu Buhari pé ẹ dákun ẹ bá wa buwọ́ lu àbá àtọ̀dọ̀ wa yìí náà ẹ jẹ́ káwa náà wọnú àwọn tí yóò jẹ́ òṣìṣẹ́ fúnjọba àpapọ̀ ṣe rántí àsìkò ètò ìdìbò tó jẹ́ pé ṣe ni wọ́n lọ yọ wá sọ́tọ̀ wọ́n sọ pé àwọn federal workers nìkan tí wọ́n jẹ́ security personnel àwọn òṣìṣẹ́ elétò ààbò òun lánàá ẹ wá lọ yọ wá sẹ́yìn àwa náà máa wà ń bì ẹ buwọ́ lù kẹ́ ẹ tó kúrò twenty twenty three ẹ gbọ́ láàárọ̀ yìí lójú òpó ìdìbò. ó lọ àjọ elétò ìdìbò nílẹ̀ wa nàìjíríà ọ̀dọ̀ wọn gangan mo sì tún wà o wọn pe ṣẹ́gẹ́ àwọn gómìnà gómìnà èyí tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn láwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ṣetán láti fún wọn ní ìwé ẹ̀rí wípé ìwọ gangan ló yege lákòókò ètò ìdìbò sípò gómìnà ọjọ́ wo gan ni ẹ ó gbọ́ láàárọ̀ tòní. ohun tó jọ ohun báyìí la fi ń wé ohun epo ẹ̀bá jọ kó sí ẹ̀dírí ọwọ́ alábàámújà náà pẹ́ o ìròyìn eléyìí tèmi ní ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gómìnà àti ìjọba ní ìpínlẹ̀ o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ òun ní ilé ẹjọ́ tí wọ́n ti gbé ẹsẹ̀ lé lórí báyìí o wípé ẹ́ gbèsè tẹ́ ẹ jẹ tó ń lọ bí bílíọ̀nù mẹ́ta àti ẹ̀sùn mẹ́rin three point four billion naira ẹ wo àwọn àsùnwọ̀n yín bank account bíi mélòó kan tó jẹ́ ó wà nílé ìfowópamọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láti gbẹ́sẹ̀ lé ẹ ní láǹfààní àti mójútó gbèsè ń bẹ́lẹ̀ fún yìí o ojú òpóròyìn dípọ̀ jẹ́ lẹ́tì gbọ́ láàárọ̀ yìí láti kàn ní bàbá gbàgede ìmọ̀ ó dáa wọ́n pé bọ́kọ́kùnrin tàtọ̀rìn kóbìnrin náà tàtọ̀rìn àwa wẹni tó yóò lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹ wò ó ẹgbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ èkó wọ́n máa ti fohùn léde ẹ wò wọ́n pé àwọn ṣetán láti wọ ẹgbẹ́ òṣèlú apc tuurutu báyìí rèlé ẹjọ́ torí pé kí ni àwọn gangan làwọn gbégbá orókè o kúlẹ̀kúlẹ̀ ó ń bọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn daily post ẹ ó láǹfààní láti gbọ́ Dada lọ́tọ̀ọ̀tọ̀ wá ń bí láàárọ̀ yìí. ìpínlẹ̀ èkó tó mú yẹn lèmi náà fẹ́ balẹ̀ bàgẹ̀ sí mo ti wọkọ̀ mo ti tẹ̀lé ẹ létí o bó o bá ti ẹ̀ ṣahun tó mú mi lọ mo padà ti tẹ̀lé ẹ àtijọ́ dọ́hùn báyìí ní ìpínlẹ̀ èkó ni wọ́n ń sọ wípé wọ́n ti mú àwọn kan ò tí wọ́n jẹ́ òṣìṣẹ́ òfegè àwọn tí wọ́n èyí ṣojúlówó àwọn ayédèrú òṣìṣẹ́ fún àjọ LASTMA ìyẹn àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìdarí ọkọ̀ ní ìpínlẹ̀ èkó Lagos State Traffic Management Authority ni wọ́n ti sọ pé wọ́n gbé báyìí o látàrí bí wọ́n ṣe wá jẹ́wọ́ lẹ́yìn òrẹ́yìn wípé lóòótọ́ la jẹ́ ayédèrú òṣìṣẹ́ ṣùgbọ́n ó níye tá à ń pa lójó àṣà àbọ̀ àwọn ọmọ olùlé ìgbà náà ṣe fine boy ẹ láàárọ̀ yìí lónìí kò kùdùn. ẹ wo bá akẹ́kọ̀ọ́ bá ti fi ìdí rẹmi nílé ẹ̀kọ́ níṣe ni ẹnu ẹ̀ máa ń ṣe wọ́wọ́ wọ́wọ́ yóò sì wọ́wọ́ kò sí nílẹ̀ láǹfààní àti gbé èsì ìdìbò èsì ìkíni ọ̀hún lọlé fáwọn òbí rẹ̀ láti bá yẹ̀ wò. orí táwọn kan ń bá yẹn rè ìyá mo páàsì ẹran ló fi káàdì mi jẹ kò ní lè mú délé kò ní lè mú délé ó ti já létí. ọ̀dà wọn pé Fani Káyọ̀dé láàárọ̀ tòní ó mà ti sọ kùgbàkùgbé ọ̀rọ̀ sórílẹ̀-èdè bìrìtìkó o pé ẹni tí ẹ fi sílẹ̀ pé òun gangan ni kò wọlé gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ nàìjíríà ó ti padà fi ìdí rẹmi ó yá ẹ̀ṣẹ̀nù fẹ́m ẹ̀gbẹ̀nù dákẹ́ ẹ padà sílẹ̀ bìrìtìkó yín o òun ò fẹ́ gbọ́ wípé ẹ tún ṣe pẹ́ńpẹ́ńp pẹ́ mọ́ ẹ wò ó kúlẹ̀kúlẹ̀ ohun tí baba sọ ẹ ò gbọ́ Dada láàárọ̀ tòdí. ìjọba ìpínlẹ̀ Ògùn mà ni wọ́n sọ wípé a ti ní àjọṣepọ̀ tó dáa pẹ̀lú ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó lórí ọ̀nà bí àwọn ènìyàn yóò ṣe máa lọ láìsí kọnu kọ́wọ́ nínú lójú ọ̀nà márosẹ̀ èyí tó wà ní kára sí bẹ́gà kí àwọn ọkọ̀ kó lè mọ lọ kí wàhálà ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí látòjú òpóró intrapric reporters. ẹ wo ikú gangan ni wọ́n pè ní àlùmútù ó burú jáì púpọ̀ púpọ̀ torí pé kìkì ń sọ fẹ́nikẹ́ni kó tó kọlẹ̀ pẹ̀lú wá ìkú wọn pé ó mà ti mú ẹ̀mí ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn tó lógun ní ìpínlẹ̀ Ògùn ta ni à ń perí Ọ̀làdìpúpọ̀ díyà wọn pé ó ti padà jọlọ́run nípè ní ẹ̀wọ̀ gbogbo ẹ̀ ń bẹ láàrọ̀ yìí ẹ̀ ò láǹfààní láti gbọ́. lábẹ́ ìjọba díà àwọn èèyàn lọ́n rí nǹkan ní ìpínlẹ̀ Ògùn nítorí mm. àwọn kan ti ń bá díà kẹ́dùn àwọn náà ti lògò dúdú bí bá ti ń lògò dúdú kiri bí ò tiẹ̀ wọṣọ dúdú dúdú náà ni a fi mọ̀ ọ̀nà ìyá àánú náà ń bá ìjìyà ó ń bá ó ń bá kẹ́dùn ẹ pẹ̀lẹ́ ẹ kú ikú bàbá wọn ọlọ́run bàbá yóò tẹ̀lé fẹ́ èèyàn rẹ̀. èèyàn méjì tún rèé o tí wọ́n sọ wípé wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọn kú ní ìfọ́n náà fọṣù tí àwọn mẹ́wàá sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo ẹ gbọ́ lóníkùnkùn yìí báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé ẹ ti gbàgbé eléyìí tá a sọ ipò wáyé ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ní ọjọ́ sátidé gangan nígbà ẹ ní alẹ́ Friday nígbà tí wàhálà ọ̀hún ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń sọ wípé ọkọ̀ àjàgbé eléjò kan tó ń gbé epo ló mà lọ́kọ lu àwọn kan o níbi tí wọ́n ti ń ta ẹ̀rọ tẹlifíṣàn lẹ́nu gádà nítòsí láfẹnwá tó sì pa àwọn mẹ́rin ní ìfọ́nàfọ́ṣù tí àwọn méjì tó farapa yánmọ́yánmọ́ tí ẹran ara ń ṣìkan eegun ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ìpínlẹ̀ Ondo ló tún kàn ẹgbọ̀n báwo ló ṣiṣẹlẹ̀ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ lẹ́gbọ̀n láàárọ̀ yìí. ó ta láàárọ̀ tù ní ẹkúmọ̀ wọ́n pèsè rí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto wọ́n mà ti padà wá fọ̀rọ̀ léde wọ́n pé ṣẹ́rí àwọn ọmọ gàfé èyí tí ń dà lúrú lákòókò ètò ìdìbò sípò gómìnà bíi mọ́kàndínní ọgọ́rin níye lọ́wọ́ àwọn mà ti bà ní ìpínlẹ̀ Sokoto wọ́n pé àwọn wọ̀nyí wọ́n jẹ́ kí àlàáfíà jọba kúlẹ̀kúlẹ̀ àwọn tó wọ́n bà ẹ ó gbọ́ láàárọ̀ tòní. àwọn gómìnà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tínú ń bí nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp tí wọ́n ń pè ní g5 àwọn grievances five governors àwọn tí inú ń bí gan gidi ni wọ́n sọ wípé ẹ mọ̀ jó o ẹ mọ̀ yọ ẹ mọ̀ jó ẹ mọ̀ yọ ọlọ́run ti fayọ sáyé mi yẹn ò yàtọ̀ sóbìnrin náà abájọ tó ti dọ́kun ìbejì. <laughs> àwọn gómìnà márùn yìí ò ni wọ́n ti ń sọ̀rọ̀ síta pé a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti jáwé gbélé ẹ̀ fún ẹni tí í ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún national chairman Iyocha Ayu wọ́n ní wà lọ jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ with immediate effect ní wàrà ìṣẹ̀ṣà láì ní wàhálà mọ̀rọ̀jọ́ mọ̀lọ́lé ẹgbọ̀n láàárọ̀ ó mà ṣe o ó mà ṣe o. ó dà wọ́n pé bàbá kan rèé tí ò ju ọmọ ọdún méjìdínláàádọ́ta lọ bàbá yìí wọ́n pé kinní wọn kò ń gbébè kan rárá àti rárá ìyẹn kinní ọ̀hún tó máa ń mì fèkì fèkì fèkì wọ́n pé bàbá yìí ló luwa àbújá ló ṣàdélọjá ìbálẹ̀ ọmọ ọdún mẹ́wàá kan lọ́rùn ń bá do ní yùnkẹ́ yùnkẹ́ yùnkẹ́ ẹ wo àkókò ètò tẹ́gbẹ́ à ń gbà lọ́wọ́lọ́wọ́ la ẹ má jà jáwẹ̀ ẹ wò ó já fi kíní ọ̀hún mọ lápapẹ̀ yẹn láàárọ̀ tó ní. ẹ ẹ ẹ létí máa wò bọ̀ látàrọ̀ tẹ bá ti bá dé àárín ibì kan tẹ ti wá gbọ́ yòókẹ́ yòókẹ́ yòókẹ́ ẹ sọ síwájú kẹ ẹ wò kókò tẹ bá ti wá ṣe mọ tẹ ti tí o tẹ ti gbá tẹ ti jẹ sọkúdù ẹ padà wá sí di yòkẹ yòkẹ yòkẹ ẹ fapá bẹ̀rẹ̀ lẹ̀kẹ́ ìyọ́ síbẹ̀ ó ti yé yín ẹ wo ìgbé èèyàn tó nínú ìkarawọ ẹjẹ kásáré lọ sẹ́ka polówó ọjà tá a bá ti lọ roko mọ níta tá a bá ti padà dé tán á wà bọ́ sójú ẹ̀ torí pé Yorùbá bọ̀ wọ́n sọ wípé tá a bá dé ibi iṣẹ́ ṣíṣe là á ṣe adédi ẹ̀yìn má kọ́ àgbà ọ̀lẹ́ni o àwa ò lọ wá à ń bọ̀ wá gbogbo ara la fi ń bọ̀ Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé oṣù ìdẹ̀ra wọlé dépò. pàtàkì lóṣù Ramadan jẹ́ ní gbogbo ọdún gbígbà àwẹ̀ lásìkò Ramadan fáwọn múmìnì àti múmìnà òdodo ńlá dá lọ́wọ́ tó pọ̀ lọ́dọ̀ ọba Allah lásìkò Ramadan ọdún yìí ti ń ṣe hijra fourteen forty four oṣù alápọ̀nlé lẹ́tọ̀ tí yóò máa gorí afẹ́fẹ́ lásìkò Ramadan láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV iléeṣẹ́ bàbá gbàgede ìmọ̀ TV ti ṣetán láti kí yín lẹ́yìn pẹ̀lú ètò Ramadan tí a pè ní oṣù alápọ̀nlé abala méjì la pè ètò oṣù alápọ̀nlé sí. abala kọ́kọ́ láti máa pàdé àwọn ulàmọ́ àwọn àfa ńláńlá èyí tó lọ́run gbà fún. níbi tí wọn yóò ti máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba Allah bọ́ wa pẹ̀lú àwọn ìwà àti ìṣesí èyí tó yẹ lákòókò Ramadan àti lẹ́yìn rẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì ń kán ibẹ̀ gangan ni mùdùmùdù èyí táwọn èèyàn ti ń retí wà torí ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lẹ́ẹ̀ma máa láǹfààní láti gbà lẹ́yìn tẹ́ bá dáhùn sáwọn ìbéèrè wa tí ó bá di dédé mọ́kànlá àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán. ètò oṣù alápọ̀nlé yóò máa gòkè àfẹ́fẹ́ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv. ẹ má gbàgbé wípé ẹ̀bùn pọ̀n nílẹ̀ fún yín láti jẹ mẹ́kà mbẹ́mbẹ́ báàgì rẹsì aṣọ kẹ́ẹ̀gì òróró kẹ́ẹ̀gì epo alukur'an ìwé alápọ̀nlé owó tùlùtùlù bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ ilẹ̀ náà wà ń fún yín láti jẹ ẹ̀yin múmìnì ramadan yìí tí a pè ní oṣù alápọ̀nlé àwọn náà ṣe tún láti ṣàdúrà fún yín. ẹ̀yin lè ṣe ńláńlá ilé kéékèèké ẹ̀yin náà ẹ gbé ìpolówó ọjà yín wá tètè bá polówó ohun tẹ̀ ń tà. ẹ̀yin ẹ pè zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero. ètò oṣù alápọ̀nlé tọdún yìí ẹ̀ nífẹ̀ẹ́ mi sí ẹ̀ Ramadan Kareem tó padà òfin mílíọ̀nù torí ọlọ́run má dàbí lábọ̀ sọ àrẹ àwọn tí ń pò mí àwọn tí ń pò mí gbàtí mo ti jẹ sàrí tán ni mo ti lọ sùn mi ìwà mọ̀ pé. yóò ẹ̀kú máa jí láti aago mẹ́ta bẹ̀ sí máa ṣe gbogbo ẹ̀ máa gbàdúrà. aago mẹ́ta ló bẹ̀rẹ̀ ah, o dáná wọ́n tó níyàwó lé wọ́n fi yẹn lẹ̀ gbogbo àwọn olówó àjẹsàrì bóyá six thirty. èmi èmi jẹ àgbogbo jẹ sàrì sà. o ò ní sàrì jẹ pẹ̀lẹ́ tó gbọ́ ojú òpó ìròyìn platform times ni mo ti rí eléyìí ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wá ti lọ roko mọ́ ntàntà tá a bá ti lọ tá a bá ti padà dé a ti sọ fún yín pé ṣe láàbọ̀ sínú kùnkùndùn àwọn ìròyìn yẹn àti wá dé báyìí o yóò bá sọ wípé ibi tá à ń lọ òjìnà ibi tá à ń yà sí lọ́pọ̀ ẹ jẹ́ káwa wá kán lo agbami odò torí yóò bá sọ wípé ẹni tó bá kán lo odò kan báyìí kì í o ìjọba àpapọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ọjọ́ kẹta oṣù twenty twenty three lábẹ̀rẹ̀ ètò ìkànìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ti sọ wípé ètò ìkànìyàn yìí yóò mọ lọ lóníṣànsán níbi tí a ti mọ ṣe ìkànìyàn àti ilé o àtàwọn ojú ọ̀nà láti lè mọ̀ mélòó láwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ìbò láti wá gbá yàrá já kí la fẹ́ ṣe láti lè mú kí ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ ṣiṣẹ́ kó ṣe sọ̀rọ̀ bí elékùrọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ẹ̀ka ti ètò ìkànìyàn tó ń rí sí ọ̀rọ̀ ti ìgbóhùnsáfẹ́fẹ́ wọn ọ̀mọ̀wé Garba Abari gẹ́gẹ́ bí ó ṣe fi léde o ó sọ wípé a ti mú un kalẹ̀ àkàlẹ́ à àkàyàn àkà gbogbo pọ́ọ̀tù tẹ bá nílé yín gan pàápàá ìyẹn láfi mọ̀ pé kí làwọn èèyàn ní kí ni wọ́n nílò lórílẹ̀‐èdè yìí ọjọ́ ìkẹta oṣù ìkarùn-ún ọdún 2023 lábẹ̀rẹ̀ odidi ọjọ́ mẹ́ta gbáko láfi ṣe o á parí rẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù ìkarùn-ún ọdún 2023 tí ó jẹ́ five five twenty twenty three ìgbà yẹn gan láparí rẹ̀ ó sọ ọ́ lọ́jọ́ sunday ọjọ́ àìkú ní ìlú àbújá nígbà tó ń farahàn fún àwọn tí wọ́n jẹ́ oníròyìn lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ẹ wò ó torí ọlọ́run ọjọ́ karùn-ún oṣù karùn-ún òun láparí ẹ̀ káàkiri gbogbo orílẹ̀‐èdè nàìjíríà yìí ó ibikíbi tí kálukú bá wù kó lè lọ lúgọ sí àwa ti gbé àwọn ètò kan kalẹ̀ àti àwọn irinṣẹ́ èyí tí yóò máa mú ibo ní apá àbí tá a tún lè gbà kéèyàn wà pátápátá lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì ó wá ṣàpèjúwe ti ètò ìkànìyàn ti ọdún yìí ó sọ pé òun o àti ti ètò ìdìbò tọdún twenty twenty three ẹ wo àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìṣẹ̀lẹ̀ tó yẹ ká ṣe lónìí ẹ̀sánsan lórílẹ̀‐èdè yìí gan ni bàbá sì ti wá ṣe nǹkan sanmọ́nà lórílẹ̀‐èdè wa nàìjíríà nítorí eléyìí ó wá sọ wípé àjọ tiwa tá a fẹ́ máa ka ènìyàn yìí àwa àti àwọn òṣìṣẹ́ elétò ààbò ńlá jọ ṣiṣẹ́ á ka àwọn òṣìṣẹ́ elétò ààbò yẹn náà á ka àwọn nǹkan tó jẹ́ àtilé o àti oríṣiríṣi àwọn ètò ẹ̀kọ́ á mú gbogbo ẹ̀ mọ́ra wọn ètò ìlera á mú mọ́ra wọn yóò jẹ́ kí nǹkan lè yàtọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà bí èèyàn kan tó bá jẹ́ òṣìṣẹ́ láàbò tó jẹ́ pé àwọn èèyàn bíi igba ń lọ mójútó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti wá kàá tún àá wà mọ apá àbí tí a fẹ́ gbin iṣu sí tí iṣu ó ti fi tètè wù tí ò ní jẹ́ pé àlọ́ máa gbé sí orí àwọn nǹkan tó jẹ́ àpáta tí ò ní ní ìdí tí ó fi múlẹ̀ afẹ́ lórí ẹ̀ka mi ẹ̀ka mi sẹ́ńsọ̀ ọdún two thousand and ni láti kárú rẹ̀ gbẹ̀yìn tí iṣẹ́ ọdún kẹtàdínlógún ó lé ọdún yìí sẹ́yìn báyìí seventeen years ago ẹlọ́ka ṣe ti mú wá ọdún yìí láti wá ṣe ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún twenty twenty rẹ̀ ó dá láàárọ̀ tòní wọ́n mọ̀ pé àjọ INEC náà ti padà sọ̀rọ̀ wọ́n pé ẹ kú mọ̀ wípé bọ́mọ ẹni bá dáràn ilé ẹjọ́ náà ló kù ká tètè máa yára máa gbà lọ wọ́n pé àjọ INEC ló ti ń fohùn léde láàárọ̀ tó ní pé àwọn ti ya owó tó tó bíi bílíọ̀nù mẹ́ta náírà sọ́tọ̀ láti lọ ṣe oríṣi ẹjọ́ ní ilé ẹjọ́ nílẹ̀ wa Nàìjíríà mo pe látàrí bí àwọn kan èyí tí wọ́n dupò sípò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà pẹ̀lú àwọn tí wọ́n dupò sípò gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní máa jọsẹ̀ jọpá wípé àwọn gangan làwọn wọlé nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì tó ń di ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún tí a wà yìí gangan ló padà wá mú wá pé àwọn nílò láti ya owó èyí tó tó owó ìyẹn bílíọ̀nù mẹ́ta náírà sọ́tọ̀ láti tètè máa lọ sí ilé ẹjọ́ káwọn lè láǹfààní láti lọ rèé ṣe ẹjọ́ níbẹ̀ o ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ mọ̀ ṣẹ́rí àjọ INEC látẹnu ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ibẹ̀ ló ti ń jẹ́ kó lè mọ̀ wípé ṣẹ́rí ilé ẹjọ́ èyí tí ń gbọ́ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọlé àwọlé lẹ́wà Nàìjíríà sípò ààrẹ tàbí ipò gómìnà lọ́mà ti gba ìwé ẹ̀fisùn èyí tí ó mà tó bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èyí tó pọ̀ púpọ̀ níye ẹ̀fẹ́ gbọ́ ṣe nínú àwọn ètò ìdìbò tó wáyé náà tó tó bá bi ọgọ́rùn-ún kan níye làwọn ti rí pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pọ́tà wípé a ò fẹ́ inú wo òdùn sí ètò ìdìbò tó wáyé ń bẹ̀ wọ́n ní pé ṣẹ́rí Àtíkù Abubakar látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun náà máa ti rèé ẹjọ́ kódà Peter Obi látinú ẹgbẹ́ òṣèlú Labour Party òun náà ó ti lọ ilé ẹjọ́ o Solomon ọ̀kágun àná ìyẹn náà látinú ẹgbẹ́ òṣèlú Action Alliance òun náà ti tẹ̀ kó tó ó ti rèdí ẹ̀jọ́ Chichi Ojeyi láti inú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement òun náà ó ti lọ sílé ẹjọ́ wípé ṣẹ́rí àjọ INEC ẹ̀wọ̀n wọn nídìí ẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn àmọ́ àjọ INEC nígbà táwọn náà ń sọ̀rọ̀ mọ̀ pé ṣẹ́rí àwọn náà ṣetán láti lọ sí ilé ẹjọ́ láti lọ èé sọ̀rọ̀ wípé ń bá yí kàṣà ń bá yí kàwòdì o bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ kìíní oṣù kẹta òun ni àjọ INEC kéde ń Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí o wọ́n sì pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìpínlẹ̀ bíi méjìlá ló ti kọ̀wé ìfisùn lọ sí ilé ẹjọ́ tìrìbùnà wípé ẹ wò ó ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ mọ̀ ẹ wọ àjọ INEC ní ṣòkòtò sókè gbogbo nǹkan tó sọ wípé ẹni báyìí ló wọlé irọ́ mà ní ẹ má ṣe dáhùn lóhùn àwọn ìpínlẹ̀ náà ní Ẹ̀dó plateau ondo kwara ogun bayelsa ọ̀yọ́ ọ̀ṣun èkìtì bauchi èkó àti ìpínlẹ̀ niger o ṣẹwárí ọ̀jọ̀gbọ́n mahmood yakubu ó pé owó yìí ń tàwọn nílò láti fi ṣe ẹjọ́ ètò tó ọgọ́rùn-ún mẹ́fà níye ẹ wò ó kíní yìí pọ̀ púpọ̀ púpọ̀ kódà àwọn adájọ́ èyí tó ń bẹ lórí ẹjọ́ náà wọ́n mà pé wọ́n tó bí ọgọ́rùn-ún níye ẹ wò ó ní orílẹ̀ wa nàìjíríà wọ́n ti ya owó tùlùtùlù tó tó bíi bílíọ̀nù mẹ́ta náírà sọ́tọ̀ láti lọ rèé ṣẹjọ́ pẹ̀lú àwọn ọmọ yìí tí ń jàǹpátá tí wọ́n ń fàwọ́ sẹ̀sẹ̀ tó sì ń fa ẹsẹ̀ sọ́wọ́ wípé àwọn gangan làwọn wọlé kì í ṣe Bọ́lá Ahmed Tinubu àwọn gangan làwọn wọlé kì í ṣe ẹni báyìí kì í ṣe gómìnà báyìí láwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ó ń bẹ láàárọ̀ yìí ń bẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ká síwájú sí nínú lórí The Punch pọ́ǹchì tó mú dání yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó o tí ì fàáyà torí pé hmm. òun fẹ́ yàwé òun ah. fẹ́ yàwé tiẹ̀ tó bá mú mi lọ sí ilé ẹ̀kọ́ ìwé rẹ̀ ó tó ya ṣùgbọ́n lójú òkúrò yẹn ni pọ́ǹchì tí ò rí ya yẹn tó rí ìwọ ìwọ kọ́ nìgbé ẹ̀ máa ń yà lẹ́yìn bá lọ sí skul. gbogbo ọmọ níjagun lójú ìyá ìjà rẹ jẹ́kẹ̀ mi mọ́ lọ sójú ìgbó ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi láti inú ìwé ìròyìn the punch mo ti tajú kan tí mo ti rí ìròyìn kan níbẹ̀ o tó ń sọ wípé gbogbo wa pátá ńlá ibi òjò bí bá a ṣe bẹ̀rù la ṣe bọ́mọ o àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń pè ní vigilante báwọn Yorùbá ṣe ń pè vigilante òun ni àwọn iléèbó mọ̀ pé tiwọn wọn ni a máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o ìṣe ni kẹ́ gbìyànjú kẹ́ bá wa buwọ́ lu àbá yìí tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti tàwọn aṣojúṣòfin èyí tí wọ́n ti buwo táwọn ti gbé jáde gẹ́gẹ́ bí àbá tí wọ́n ti wá sọ dòfin lọ́dọ̀ wọn aláṣẹ muhammadu buhari là ń dúró dè kí wọ́n buwọ́ lù ṣáájú kí bàbá tó kúrò lórí ipò ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ìkarùn-ún ọdún twenty twenty three yìí o wọ́n bẹ̀rẹ̀ sí í bẹ̀ lọ́tún wọ́n bẹ̀ lọ́sì wọ́n ní aláṣẹ muhammadu buhari ẹ dákun ẹ dábọ̀ ẹ buwọ́ lù ọ̀rọ̀ yìí o ẹni tó jẹ́ ọ̀gá àgbà wọn yánnyán lórílẹ̀‐èdè wa nàìjíríà usman jahun tí í ṣe ọ̀mọ̀wé ló jẹ́ kí ọ̀rọ̀ òun léde fún àwọn oníròyìn ní ìlú abẹ́òkúta ti solúìlú ìpínlẹ̀ Ògùn nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló ń sọ wípé àwa tá a ṣe wà yìí mo fẹ́ lọ ṣe eh, eh, àbẹ̀wò ẹ̀lẹ́mbẹ̀hún sí gbogbo àwọn òṣìṣẹ́ VGN àwọn Vigilant Group of Nigeria ní ń bẹ ní gbogbo ẹkùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà South West ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ìpínlẹ̀ Ògùn gan lolúùlú wọn torí pé bẹ̀ gan ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ wọ́n pọ̀ sí jùlọ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ sí tàn káàkiri àwọn apá ìyókù ní apá gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀-èdè yìí eh, ní orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú eléyìí àwọn abẹ aláṣẹ ọdẹ wòyí ló mọ ẹran wòyí lé ajá wòyí ló mọ ẹran wòyí pa lórí àpáta ẹ jẹ́ kí àwa náà ká lè tètè bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tẹ́ ẹ bá ti fi wá ní ẹsẹ̀ múlẹ̀ tá a ti wà lábẹ́ òfin á lè ṣe àwọn ibi tó yẹ ká ṣiṣẹ́ dé àwọn apá ibi tí àlàfo ti ń wà tí ò ti sí ètò ààbò tó sanmọ́ná bí àwọn abúlé wa àwọn ìgbèríko ìgbèríko àárín àwọn ìlú níbi táwọn ọlọ́pàá tí wọn ò lè ṣiṣẹ́ dé ẹ sì mọ́ gbàgbé o wípé ẹnìkan kì í jẹ́ àwádìí ọ̀pọ̀ èèyàn ní Yorùbá sọ wípé ń jẹ́ jànmọ́ igi kan ò lè dá bó ṣe o àwọn nìkan ò lè dá ṣiṣẹ́ yìí máa ṣiṣẹ́ yìí papọ̀ àwọn tí wọ́n ti buwọ́lù àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n bí mi ṣe ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àwọn nǹkan kó lè túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n bí mo ṣe wà ní ìpínlẹ̀ Ògùn yìí mo wá ń sọ fún aláṣẹ Muhammadu Buhari kó tètè máa gbóhùn ẹnu mi torí pé ohun èèyàn báyìí ló wọn lọ́rùn gbogbo àwọn nǹkan tí a ti ń wá wa nàìjíríà tá a ti rí bí ètò ààbò ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin káwa náà ò ni Yorùbá sọ pé ń fọwọ́ tilé ìgbà aláàmù ní fọwọ́ tì wọ́n lẹ́yìn kí gbogbo ẹ̀ lè máa lọ aláṣẹ ẹ̀bùwọ̀lù àwọn fìjìláńtì ni wọ́n sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí. ó dá láàárọ̀ tò ní ẹ jẹ́ kèmí náà tètè gbẹ̀yìn rìn padà lọ sí ọ̀dọ̀ àjọ INEC wọ́n pé àjọ INEC mà ti fọ̀rọ̀ léde wọ́n pé bọ́mọ ẹni bá ṣiṣẹ́ títí títí bẹ́ẹ̀ sì rí bó bá padà gbígbọ́ òkè ẹ jẹ́ kí a tètè jẹ́ kó mọ̀ wípé ìwọ gangan ni kinní ọ̀hún kàn o wọ́n pe àjọ INEC wọ́n máa fọ̀rọ̀ léde láàárọ̀ tòní pé àwọn ṣetán láti bẹ̀rẹ̀ sí ní gbé ìwé ẹ̀rí mòyege fáwọn gómìnà èyí tó wọlé sọ bí elékùrọ́ láwọn ìpínlẹ̀ gbogbo níbi tí ètò ìdìbò ti wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù tá a wà yìí o àjọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà wọ́n pe àwọn ti mú ọjọ́rú kódà àwọn ti mú Thursday àti Friday bákan náà ìyẹn Wednesday twenty ninth Thursday thirty pẹ̀lú Friday thirty first oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ èyí tí àwọn yóò fi bẹ̀rẹ̀ sinimá fún àwọn gómìnà èyí tí a ṣèyàn sípò ní ìwé ẹ̀rí pé gbà ó yege ìwọ gan wọlé sọ bí elékùrọ́ nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta èyí tí a wà yìí ọ̀gá àgbà Festus Okoye èyí tí ń rí sí ọ̀rọ̀ ìròyìn fún àjọ elétò ìdìbò nílẹ̀ wa nàìjíríà inec òun ló fọ̀rọ̀ òun léde lálẹ́ ọjọ́ sátidé lólu àbújá fáwọn oníròyìn wípé ẹ wò ó àti jókòó ṣe ìpàdé pọ̀ ìyẹn àjọ inec lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí o ibẹ̀ lọ́gán láti padà wá fi ẹnu kò sí pé tó bá tún wá di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n kódà tó bá ti di ọgbọ̀njọ́ pẹ̀lú ọjọ́ kọkànlélọ́gbọ̀n lóṣù tí a wà yìí ọjọ́ náà gangan la ó bẹ̀rẹ̀ sí ni máa fún àwọn gómìnà tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìwé ẹ̀rí pé gbà ó yege gbà kárí láì káàbọ̀ sípò gómìnà láwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ wọn àjọ INEC sọ̀rọ̀ inú wọn dùn wọ́n pé àwọn ṣetán láti fojú àwọn gómìnà ọ̀hún hàn àwọn ṣetán láti fún wọn ní ìwé ẹ̀rí pé ìwọ gbà ìwọ gangan ló kàn ìwọ ló tọ́ sí i. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde mo sọ lẹ́ẹ̀kan wípé n tó jọun báyìí la fi ń wéwun epo ẹ̀wọ̀n àjọ kó sí ẹ̀rírí ọwọ́ alábàáwújà náà pẹ́ o ẹ jẹ́ kèmi máa mú eléyìí lọ́rọ̀ tàwọn gómìnà ni o gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ òun wà nílé ẹjọ́ ti ń sọ wípé sórí àsùnwọ̀n tí í ṣe ti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ á gbẹ́sẹ̀ lé wọn ní àwọn ilé ìfowópamọ́ bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí gbèsè tó ń lọ ẹjọ́ ilé ẹjọ́ ti sọ wípé ìwọ àní ìrẹsẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ti jẹ àwọn kan ìyẹn àwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìbílẹ̀ tí wọ́n ń pè ní kánsílọ̀ ẹ ti jẹ wọ́n ní àwọn owó oṣù bíi mélòó kan èyí tẹ́ fi lé wọn ṣàìṣàì kúrò lórí ipò ní ṣáájú ní ọjọ́ kọkàndínní ogún ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún twenty nineteen may twenty nine twenty nineteen níbi tó ti ní kí kálukú ó lọ mọ́ ìjókòó kan lọ rọ́kúnlé nílé wọn o àpapọ̀ owó ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́rin ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnlélẹ́gbẹ̀rin ó lé mẹ́sàn-án àti okòólénírínwó ó lé márùn-ún tó fi mọ́ ọgọ́ta kọ́bọ̀ three billion three hundred and seventy four million eight hundred and eighty nine thousand four hundred and twenty five naira point sixty kọ́bọ̀ òun ni wọ́n sọ wípé wọ́n jẹ wọ́n o pẹ̀lú eléyìí o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ máa wo ti yín o àwọn ilé ìfowópamọ́ bíi mélòó kan tẹ̀ ti ní àwọn àsùnwọ̀n sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rẹ̀ lágbẹ́sẹ̀lé ìyẹn first bank of nigeria fbn uba united bank for africa wema bank tó fi mọ́ zenith bank bank òun ni wọ́n sọ pé wọ́n gbé ẹsẹ̀ lé o adájọ́ ao egbòǹgì ni ló jẹ́ kí ọ̀rọ̀ òun léde tó sì sọ wípé kì í ṣe èmi nìkan ni mo gbé ọ̀rọ̀ yìí jáde o ẹ̀ṣẹ̀ rí ẹni tó jẹ́ alága àwọn tí wọ́n ti yẹ alága tẹ́lẹ̀ rí àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìjọba ìbílẹ̀ èyí tó jẹ́ aṣíwájú wọn Báṣọ̀run Majib Bọ̀sùn àti àti Idris Ògúnṣesí òun o tí wọ́n sì gbé wá nígbà táwa náà gbé yẹ̀wò sọ́tún tá a gbé yẹ̀wò sósì wọ́n ti ẹ̀tún wá lọ mú agbẹjọ́rò wọn náà bá ní olúwa mi o kóòtù àìráìsì bí wọ́n ṣe sọ pé ọ̀rọ̀ ògùn wà rè ṣùgbọ́n ẹ má gbàgbé o àwọn àti àwọn bíi gómìnà bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó jẹ́ wípé wọ́n ti wó wọn wá sílé ẹjọ́ ṣáájú ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún twenty twenty one pàápàá jùlọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ a sì ti wá gbé lọ sọ́tún àti gbé lọ sósì láì dé ìnà pẹ̀lú láì bá òkú lọ sílé olóró láì fọ̀pá pọlọpọlọ péjọ wọ́n ti gbé ẹsẹ̀ lé owó tó tó bíi bílíọ̀nù mẹ́ta àti ẹ̀sùn mẹ́rin three point four billion naira gẹ́gẹ́ bí owó látinú àpò àsùnwọ̀n bíi látinú ilé ìfowópamọ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ first bank uba zenith àti wema fún ti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti lè sún wá àwọn alága ìjọba ìbílẹ̀ àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ti ìbílẹ̀ èyí tí wọ́n lé dànù lọ́dún 2019. ó dá láàárọ̀ tòní ẹjẹ́ padà sí ìpínlẹ̀ èkó wọ́n pè ní ìpínlẹ̀ èkó ẹgbẹ́ òṣèlú labour party wọ́n mà ti fọwọ́ sílẹ̀ láfọlọ́run ṣẹ̀rí wọ́n pé ẹ wò ó bẹ́ẹ̀ bá pẹ̀yìn ò ní wọ́ọ́kún àwa gangan ò ní gbà láàbọ̀ mọ̀ pé ẹ̀yin jẹ́ kọkùnrin tàtọ̀rìn kóbìnrin náà tún wá tàtọ̀rìn káwá wẹni tó ń lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ́nbẹ̀ o ẹgbẹ́ òṣèlú labour party wọ́n ti ránṣẹ́ sẹ́gbẹ́sọ̀lì apc ní ìpínlẹ̀ èkó wọ́n pe babájídé sanwó-olú ṣebí wọn gangan ni àjọ inec kéde wípé ìwọ ló wọlé sọ bí elékùrọ́ ní ìpínlẹ̀ èkó ó yá bẹ̀rẹ̀ sí ní gbáradì ìwọ àti ẹgbẹ́ òṣèlú apc ilé ẹjọ́ yapo a ò ní dákẹ́jẹ́ a ò sì ní bẹ̀rẹ̀ sí ní máa wòye wípé ìwọ gangan ló wọlé lákòókò tá a mọ̀ wípé àwa ẹgbẹ́ òṣèlú labour party la wọlé ní ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ bá gbàgbé lógúnjọ́ òun ni àjọ inec kéde ìyẹn lóṣù tí a wà yìí pé sanwó-olu babájídé tẹgbẹ́ òṣèlú all Progressive congress apc ló wọlé sàn bí elókùrọ́ sípò gómìnà ní ìpínlẹ̀ èkó wọ́n pé ìbò èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méje ó lé ní méjì lé ní ọgọ́ta níye kódà pẹ̀lú àti ọgọ́rùn-ún kan ó lé ní mẹ́rìnlélọ́gbọ̀n níye ìbò òun ló máa fi na Gbadebo Woodvivo ti ẹgbẹ́ òṣèlú Labour Party kódà ó tún na Ọlájídé Adéníran ti ẹgbẹ́ òṣèlú PDP táwọn èèyàn ń pè ní jàǹdọ̀ wọn pé ṣé wàá rí ẹgbẹ́ òṣèlú labour party èyí tó bẹ ní ìpínlẹ̀ èkó wọn mà ti padà wá sọ̀rọ̀ wọn pé lákòókò tí ìdìbò ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ èkó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc ń bẹ wọn ò jẹ́ kí àwọn ẹ̀yà ìgbò kí wọ́n lọ rèé dìbò kódà àwọn tó jẹ́ yorùbá kankan tí wọ́n fẹ́ fi ojú ẹ̀yà ìgbò ńkọ́ wọ́n dá wọn padà sílé wọn ò fún wọn láǹfààní láti dìbò àwọn mọ̀ wípé àwọn kan tún gbẹ̀mí mì lákòókò tá à ń sọ yìí tó yẹ pé àwọn ọmọ gànfẹ́ èyí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apc wọ́n dá gbùdù sílẹ̀ wọ́n dá wàhálà lẹ̀ wọn ò jẹ́ kí àwọn èèyàn lọ lálàáfíà wọn ò sì jẹ́ káwọn èèyàn mímí bẹ̀ o ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú labour party ní ìpínlẹ̀ èkó dayo ekong òun náà máa fọ̀rọ̀ léde ó kò ṣe rí àwọn ìjọba ìbílẹ̀ bíi àlímọ̀ṣọ́ etí ọ̀sà ìbẹ̀jùlẹ́kí àtàwọn obòmíì pátápátá làwọn èèyàn ti láǹfààní láti lọ èdè ìbò ń bẹ̀ wàhálà bẹ́lẹ̀ ń tó gbé ṣe ni wọ́n ṣàdédé ọ̀nà ń fáwọn èèyàn láti lọ rèé dìbò wọ́n tẹ̀wájú pé ṣe wá rí àwọn ẹkùn ìdìbò ìyẹn àwọn ibùdó ìdìbò bíi ẹgbẹ̀rún kan níye gangan làwọn èèyàn ti láǹfààní láti dìbò ń bẹ̀ tó pé èsì òjẹyọ láwọn ibi tí à ń sọ yìí wọ́n pé àwọn èèyàn kú kódà àwọn èèyàn tún láǹfààní láti dìbò ṣe rí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ èkó ó yẹ ká fọwọ́ bojú àjọ INEC ẹlọ́rìí fọwọ́ bojú ń bẹ̀ o wọ́n pèsè wárí ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n pé àwọn ti wọ ìjàmbá yìí kí ẹgbẹ́ òṣèlú APC káwọn náà ti lọ wọ ẹ̀wùjà àti agbádá ìjà torí pé àwọn ṣetán láti wákò pẹ̀lú wọn nílé ẹjọ́ ẹ wò ó ẹgbẹ́ òṣèlú labour wọn ò dákẹ́ wọn ò sì jókòó ràlùpin wọn pé ẹ wò ó kfcd yà sọ fún ẹgbẹ́ òṣèlú APC wípé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ní ìpínlẹ̀ èkó ọ̀rọ̀ ìpínlẹ̀ èkó yìí náà lèmi náà wà nítorí pé ọ̀rọ̀ ẹnìkan ṣopéré báyìí ní dàbíta lágànnà bàbá ti pé méjì mẹ́ta yóò di pé ẹjẹ́ kájọ wò ó sọ́tún kájọ wò ó sósì ìṣíwọ́ ìkorò wò ó níta àbájìjọ wò ní yorùbá sọ pé gígùn ni ó mọ̀ gùn ó àwọn kan tí wọ́n jẹ́ àfúrásì ọ̀daràn tí wọ́n lọ pera wọn ní tí wọn ò jẹ́ wọ́n pera wọn lóṣìṣẹ́ àjọ LASTMA Lagos State Traffic Management Authority tí ó jẹ́ ayédèrú ni wọ́n ohun mà lọ́wọ́ ti bá o tí wọ́n sọ pé àwọn ń pa owó tó ń tó bíi ẹgbẹ̀rún márùndínlógójì lójoojúmọ́ thirty five thousand naira àwọn ń tàn wọ́n ẹnìkan ṣopere wọn fọwọ́ bà òun àti àwọn yòókù rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí júwe pé apá bí yìí ni wọ́n wà apá tọ̀hún lọ́wà ọjọ́ sunday òun ni wọ́n fi léde o tó sọ wípé ó ń tọ̀hún ó jáde wá láti agbègbè tí wọ́n pè ní àtijèrè ní ìpínlẹ̀ ondo ó kọ rẹ̀ sí ni ọmọ tutù bámidélé ẹni ọdún márùndínlọ́gọ́ta fifty five years of age òun ni ọwọ́ bà ó tí wọ́n sì gbé ní jàǹtó ọwọ́ bí báwo lẹ ṣe ń ṣe báwo lẹ ṣe ń ṣe lọ́tún báwo lẹ ṣe ń ṣe lọ́sì ó ní ẹ ń ṣe làwa reflection tí ó mọ tọ̀nàtọ̀nà yanranyanran wà ní ìsìlẹ̀ ọ̀kan tí wọ́n fi wò pé òṣìṣẹ́ LASTMA òun ló wà yìí o ẹ sì ti mọṣẹ́ wa lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ aládàáni ló pọ̀ jùlọ tá a ti ń gba owó ọ̀hún o tí wọ́n bá ti lọ́wọ́ wàkúwà lásán lábàgbé wọn ní jàǹtù gbígbé ní jàǹtù ọ̀hún ẹ jẹ́ kí n wá sọ díẹ̀ fún yín o àwọn tó bá jẹ́ wípé ìṣe ni wọ́n jẹ́ ọlọ́kọ̀ aládàáni tí wọ́n ṣe ìṣìlọ gbèrò tí wọ́n wá lọ já sílẹ̀ ní àwọn ibi tí kì í ṣe bus stop tí kì í ṣe ibùdókọ̀ bíi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ẹgbẹ̀rún la máa ń gbà lọ́wọ́ wọn ọlọ́run yẹn o àwọn tí wọ́n bá ti wá lọ gba ojú òpópónà ọ̀tọ̀ ọ̀rọ̀ kan ṣo tí wọ́n lè bùn pè ní one way thirty five thousand ní ẹgbẹ̀rún márùndínlógójì òun lágbà lọ́wọ́ wọn ó ṣeé ṣe kó rí wáwọ bóde kárí bí àwọn bíi méjì mú lórí ọ̀rọ̀ pé wọ́n já ìmúlẹ̀ tó bá sì jẹ́ pé one way lárí mú thirty five thousand naira ìyẹn náà ti wọlé o oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ló ti jáde ẹni tó wájú adarí fún ẹ̀ka ti alukoro ti àjọ lásìgbà ọ̀hún ọ̀gbẹ́ni adébáyọ̀ tọ́fìkì ló màgbẹ́nu ọ̀gá àgbà wọn yányán sọ̀rọ̀ ọ̀gbẹ́ni bọ́lájú ọ̀rẹ́ àgbà níbi tó ti sọ wípé àwọn ènìyàn ti sọ̀rọ̀ lọ́tún wọ́n ti sọ̀rọ̀ lọ́sì àtẹ̀túnwárí lójú òp òpó ayélujára tiwa gangan tó jẹ́ ti ìkànnì wa bá a ṣe ń wò ó bàbá ní àhá ah, ah, irú eléyìí yẹ kó ṣẹlẹ̀ náà ní ìlú èkó yìí níbi tó lọ́ba tó níjòyè tó ti ẹ̀dùn ní gómìnà tó láwọn òṣìṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin làbá kó àwọn òṣìṣẹ́ wa bọ́ta ipe ẹ ká lọ gbọ́n gbogbo ìgboro yẹ́bẹ́yẹ́bẹ́ o agbègbè Ìkòyí ńlá ti gbé wọn ní jàǹtó lélẹ̀ tó jẹ́ wọn wọ́n ẹ kì í ṣàwọn nǹkan yẹn nìkan ṣo ńlá mọ́ wọn èèyàn fún àti ẹ̀tún mú wọn tó bá jẹ́ wípé èèyàn bá lọ gba obstruction ah ogun ni o bí ò bá lo seat ìyẹn ìgbàmúnú ọkọ̀ a máa ẹni tó bá lọ jẹ́ pé ó kàn lọ ya ọkọ̀ kan lọ́nà àìlẹ́tọ̀ ìyẹn illegal overtaking àmú yẹn náà ó gba one way ìwọ náà ti kó sọ́wọ́ nù àárín wa ló wà báyìí agbègbè bí táà tí wọ́n ń ṣiṣẹ́ jùlọ òun ni Lagos Island ìyẹn erékùsù ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n sọ wípé ibẹ̀ yẹn sílẹ̀ ni á gbà owó lọ́wọ́ wọn ni nọ́ba ní ẹ̀yin awakọ̀ ẹ̀yin awakọ̀ ìpínlẹ̀ èkó ẹ gbọ́ etí yín mélòó ibi tí ẹ bá ti rí tí wọ́n bá ti ṣerú rẹ̀ ẹ kúkú ti mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti fojú òkú sílẹ̀ ẹ fi ránṣẹ́ sí wa o lẹ́sẹ̀kẹsẹ̀ kó má bàa di pé ẹ̀yin náà ẹ mọ̀ jẹ́ scapegoat ojú òkú ròyìn the punch ni mo tún ròyìn kà láàárọ̀ yìí. Ah, apẹtẹ èdè o onípe owó ọ̀hún pọ̀ o. ó pọ̀ ó pọ̀ o that's why that's so daily. Ah, owó ọ̀hún pọ̀ o tí wọn náà lè wá lọ bẹ̀rẹ̀ ṣe ó dàrú láàárọ̀ tòní ẹjẹ́ tètè múròyìn èyí tó pọ́n tó sún kàn bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n pé akẹ́kọ̀ọ́ èyí tó bá fìdí rẹmi nílé ẹ̀kọ́ yóò le fún púpọ̀ púpọ̀ láti mú èsì lọ́lé pé ń bá mi èsì rèé àfẹ́mi ah, fẹ́ni kàmí káyọ̀dé ffk fani káyọ̀dé eh, eh. torílẹ̀-èdè wa nàìjíríà ffk ó mà ti sọ̀rọ̀ láàárọ̀ tòní ó pé ẹ wò ó ẹ tètè sọ fún aṣojú torílẹ̀-èdè bìrìtìkó pé kó tètè padà lọ síbi tó ti ń bọ̀ kó sì fiṣẹ́nu rẹ̀ fẹ́m tó yẹ pé ẹni tó fi lẹ̀ pé kó dupò sípò ààrẹ nílẹ̀ wa nàìjíríà ìyẹn mà ti fìdí rẹmi fẹ́mi fani káyọ̀dé olóyè nínú ẹgbẹ́ òṣèlú all progressive congress apc lókèlédè wa nàìjíríà ó ti sọkù gbákù bí ọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà kan bákan náà èyí tó jẹ́ amúgbálẹ́gbẹ́ tòun ti adarí fún ikọ̀ èyí tó ń ṣojú orílẹ̀-èdè bìrìtìkó nílẹ̀ wa nàìjíríà bẹ́ẹ̀ ni Jones ó pe ẹ wò ẹ tètè sọ fún arákùnrin yìí pé kó tètè lọ wábi kan fìdílé o látàrí wípé ó ń sọ kò gbá kò gbé ọ̀rọ̀ sí òun bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ adarí náà nílẹ̀ bìrìtìkó ló ti sọ wípé Sheriff Fani Káyọ̀dé àwọn ọ̀rọ̀ kò gbá kò gbé èyí tó ń sọ nílẹ̀ wa nàìjíríà wípé lẹ́yìn ìgbà tí ètò ìdìbò sípò ààrẹ ti parí tán wípé ó ṣeé ṣe kí wàhálà bẹ́lẹ̀ ọ̀gá àgbà yìí bá sọ̀rọ̀ lọ́jọ́ Sunday lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan wípé ó mà ṣeé ṣe kí wàhálà kó padà bẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà látàrí wàhálà àti ọ̀rọ̀ kògbákùgbé èyí tí ffk ọ̀hún tó ń fi léde àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ffk yóò sọ̀rọ̀ lórí ìkọ́ni abẹ́yẹfò rẹ̀ níbẹ̀ ló ti sọ fún bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ ni o etí rẹ mélòó o jẹ́ tètè padà lọ sílẹ̀ bìrìtìkó ìwọ gangan má wá padà wá forí jalè àgbọ́n nílẹ̀ nàìjíríà o wò ó ẹni tó wà lẹ́yìn rẹ̀ tó sì wá pé kó tètè wọ ilé gẹ́gẹ́ bí ààrẹ wa nàìjíríà ó ti padà fi ìdí rẹmi ẹ wò ó ffk sọ̀rọ̀ láàárọ̀ yìí ó pé orílẹ̀-èdè bìrìtìkó ẹ padà ẹ kó ẹ kẹrù yín ẹ kó gbá ẹ màrìndé àwòfẹ́ yìí mọ́ ń bí ọ̀rọ̀ tẹ́ ń sọ kò bá wa lára mu èyí wáyé lẹ́nu ffk ó ń bẹ láàárọ̀ yìí nínú wẹ́rẹ́ daily post èyí tó wà lóde. àkókò tí kó wa ní pápámọ́ra nítorí rẹ̀ náà làwa náà ṣe ń sọ pé ẹ jẹ́ ká máa ṣe ní bẹ́lẹ̀ ìyá ká ṣe ní pẹ́ùpẹ́ùpẹ́ ó bí awo bàbá àṣẹnà nítorí àsìkò wa ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní ìpínlẹ̀ Ondo tí àwọn mẹ́wàá sì farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé bẹ́ẹ̀ náà àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n há sábẹ́ rẹ̀ èkó ń dàbí wọn lórí wọn ò sì lè láǹfààní àti yọ látàrí pé ọkọ̀ ọ̀hún ó pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ àwọn méjì wọ́n farapa yánnayànna níbi tí ẹran ara ti ń bẹ níbi ẹsẹ̀ gan tó ti ń ṣíkan eegun tí wọ́n sì gbé wọn ní wàràǹṣeṣà lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń pè ní General Hospital tó wà ní ìlú Ìjàyè òun ni wọ́n mà gbé wọn lọ láti lọ gbàtọ́jú ìwòsàn bóyá àwọn méjèèjì náà bóyá wọ́n sì wà ní bákúbálà a ò tí ì mọ̀ bóyá náà ọba a ò tí ì mọ̀ a ì ìpé ìpéjú ni yorùbá pè lálàáfìlà tó bá ti kọjá ìpé ìpéjú yóò di baba ṣí òun sí nǹkan ẹ mọ̀ pé mọ̀ dé mọ̀ gẹ̀ òun ni yorùbá ń pe ọ̀rọ̀ òun òun ti dé dáadáa ó bá ti kọjá ìpé ìpéjú ogun ti wọ̀ nínú <laughs> ojúmọ́ aláyọ̀ ọ̀tún ní ó tún ti fẹnu sọ ó ti fẹnu sọ di bí ìgbà tákòókò bá fẹnu sọ di lónìí ó tún di ọ̀la láṣẹ Èdùmàrè kẹ́ tó tún máa gbọ́ ètò ojúmọ́ aláyọ̀ ojú tẹ fún wòwá òní fọ́ etí tẹ fún gbọ́wà òní di ọwọ́ tẹ fi ń tẹ náà òní karùn-ún láṣẹ ọlọ́run àgbà mi àláwùrábí títí dìgbà míì tá láǹfààní àti máa pàdé olóyè Adéolú Dámilọ́lá joe Moses apẹ́tẹ̀ ìdí alájì mìkáyì lórí afẹ́fẹ́ ló kì í yẹn pé irí àtayọ̀ ńlá pàdé o. ọ̀dà sọ́ní sọ̀dík láàárọ̀ tòní èmi náà ń dàgbò pé ẹjẹ́ tún pàdé bó bá di lóòrọ̀ la lórí ètò yìí. ilẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.